الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عباد الله اتقوا الله تعالى واشكروه واعبدوه ومن عباداته أداء الحج والعمرة عباد الله وللحج مواقيت زمانية ولا يصح في غيره ولا يصح في غيرها وهي شوال وذو القعدة واليوم التاسع واليوم التاسع من ذي الحجة قال تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم alhajju ashhurun ma'luma adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọba tí ó ní ọpẹ́ gbogbo rẹ tọ́lọ́run sọfẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ọba jẹ́ mọ́ wa lọ́wọ́ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá wa Muhammad àti gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ à ń jẹ́rìí pé kò tá a sìn tá a bẹ̀ tá a pè tá a máa ń darí orí lọ́dọ̀ ẹ̀ tá a máa ń wá ìsọ́ pẹ̀lú ẹ̀ lẹ́yìn ọlọ́run ọ̀kan náà ni òun ló dá wa gbogbo tá a ń wá ọwọ́ ẹ̀ lọ́wọ́ òun náà lọ́ba tó lè ṣe la sharika kò sẹ́lómi o à ń jẹ́rìí Muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah mawdu'ul khutbah fawaidul hajji wa manafi'uhu èyí tí a fi dára wa lẹ́kọ̀ọ́ nínú ìrántí ọlọ́run ní ọjọ́ jimá tèmi tí ó máa jẹ́ àkọlé kútúbà wa òun náà ni àǹfààní hajj fẹ́ni tó bá lọ àtàwọn oríire tí ń bẹ fẹ́ni tó rọ́jú láti tówó jọ láti travel lọ sí Mecca nítorí pé inú àwọn ìjọsìn tá a máa ń travel lọ lè ṣe òun náà ni hajj Ibadallah ẹ̀yẹ́rú sin ọlọ́run ẹ̀jẹ̀ àmọ́ dúpẹ́ fọlọ́wọ́n ọba ara pọ́lọ́ ń dúpẹ́ fún ara pé ọlọ́wọ́n ọba ó ṣoore fún wa òun náà ni ká máa dúpẹ́ fún pẹ̀lú ká lọ sí maka ká máa sin ọlọ́run nínú àwọn ìjọsìn tá a fi ń rí ojú rí ọlọ́run nínú àwọn òpó ẹ̀sìn Islam wa tá a fi ń jẹ́ mùsùlùmí òun ni tá a bá lágbára ká rọ́jú ká gba maka lọ gbogbo àwọn tá a ti lọ ọlọ́run ọmọ sọ ìgbà alẹ́sìn fún wa. gbogbo àwa tí a fẹ́ lọ lọ́dún ní abẹ́lọ́wọ̀n ọ̀la ọlọ́mọṣẹ́ àṣẹ rọrùn fún wa gbogbo àwa tí a fẹ́ lọ tí ò tí ì ságbára ọlọ́mọṣẹ́ mú agbára wá fún wa tágbára náà bá wá dé ọlọ́mọṣẹ́ àfisẹ́ mi wá kalẹ̀ lọ kọ́lọ́n wá gba alẹ́sìn fún gbogbo wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa walil hajji mawaqitu zamaniya ẹ̀rí hajj tá a máa ń lọ yìí kìí ṣe gbogbo ìgbà lèyàn máa ń lọ hajj umura ni wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà náà pè ní less hajj ẹ rí ìlọsímọ́kà láti lọ lè ṣe hajj ó ní àwọn àsìkò tí ọlọ́run gbé kalẹ̀ tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbé kalẹ̀ pé a gbọ́dọ̀ kú òǹlé lánìyàn pa ń lọ hajj tó bá ti yàtọ̀ sáwọn àsìkò tá a fẹ́ kà yìí èèyàn gbọ́dọ̀ dàníyàn pé òun hajj láti lé alákọ̀ọ́kọ́ shawwal tí oṣù shawwal bá ti lé tá a bá ti sọdún ramadan tán báyìí èyàn lè kó ní eid kó sì máa sọ dágbére fún ẹbí àtàrà pé à ń lọ mọ́kà o àkọ́kọ́ shawal òun náà ni àkọ́kọ́ ọjọ́ tá a máa ń di ẹrù yí pé à ń lọ mọ́kà tí èyàn bá lóun lọ mọ́kà ní twenty nine ramadan ń lè ṣe umra ní kìí sáhájì ní lọ́lẹ́ ṣe títí tí shawal ó fi tán lẹ́yìn náà lòlùkàìdá oṣù tó tẹ̀lé shawal èyí tá a wà ń bẹ̀ lọ́wọ́ báyìí títí tóun náà ó fi tán àlè pa ń lọ sáhájì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni jọ́ mẹ́sàn-án nínú oṣù hajj ìjọ kẹsàn-án yẹn gan èyàn lè gbéra ìjọ kẹsàn-án yẹn náà níjọ àràfà èyàn lè gbéra ńlẹ́jọ àràfà kó sì dé maka kó sì bá wọn sí hajj àmọ́ tí wọ́n bá ti parí àràfà bẹ́ẹ̀ yẹn bá dé maka níjọ kẹwàá ọlọ́wọ́n bá wò ní hajj yẹn gbà ó torí pé àsìkò tá a gbé kalẹ̀ fún hajj ó ti parí ọlọ́wọ́n bá wọ Allah subhanahu wa ta'ala lófin lamẹ́lẹ̀ ní alukur'an al-karim ọlọ́wọ́n bá ní alhajju bada awudu bilahi mina shaitan rajim alhajju ọlọ́wọ́n bá ní hajj lílọ ashihoro ma'aluma ó ní àwọn oṣù tí ẹ ti mọ̀ tá a ti ṣàlàyé fún yín nínú àwọn oṣù yìí la máa ń lọ sí hajj ó náà ní shawwal sulukaida àtijọ́ mẹ́sàn-án nínú tolhijja uh, ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa wàlẹ̀ ìbádàtì wàlẹ̀ ìbádàtì alhajj shartọ́ọ̀lù shartọ sihatil hajj gbogbo wa ta bá fẹ́ lọ sí hajj lẹ́yìn gbàtà ti jẹ́ mùsùlùmí ta ti bàlágà ta ti lálàáfíà ta lágbára pẹ̀lú owó tọ́nà dáa májẹ̀mú méjì tó yẹ ká dì mú tíṣẹ́ wa fi nítẹ̀wọ́gbà fúnṣẹ́ hajj òun náà ni al-ikhlas bàbá lọ hajj ká lọ nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì wal mutaba'a a bá ṣe ká wádìí bò lànà bí ṣe hajj májẹ̀mú méjèèjì yìí bọ́kàn bá ti bọ́ lẹ̀ ńbẹ bẹ́yẹn bá lọ mọ́kà èèyàn ṣeré lọ́nu ọlọ́run nígbà lọ́wọ́ yẹn wal ikhlas fil hajj ẹ rí àfọ̀mọ́ṣẹ́ táǹpì ní sincerity ká lọ mọ́kà nítorí ọlọ́run wa an yaqsuda alhaju walhajatu wajha Allahi ta'ala ẹni tó bá jẹ́ aláàjì àbáláàjà tàbá fẹ́ lọ mọ́kà nítorí ọlọ́run fi gba ájì wa alákọ̀ọ́kọ́ ni pé ká lọ nítorí ọlọ́run kọjá pé bó o ṣe wá mọ́ṣáláṣí nítorí ọlọ́run pọ̀ ń bọ̀ wá kírun tó ń gba Ramadan nítorí ọlọ́run tó ń yọ sàká nítorí ọlọ́run bọ́ọ̀ bá lọ hajj náà ó nítorí ọlọ́run nítorí ẹ̀sìn lòun náà ọlọ́run ọba ni wa atimul hajja wal umrata lillah ẹ lè ṣiṣẹ́ hajj fẹ́mi ọlọ́run kẹ̀sì ṣe ń pérépéré wal umra ẹ̀sìn umra náà lillah nítorí ọlọ́run gbogbo ẹni tí máa ń láníyàn pé òun lọ mọ́kà tá a tú ẹ̀mí rẹ̀ tí èsì pé àníyàn ìjọsìn ni mọ́yá ń lọ mọ́kà nítorí káwọn yẹn lè mọ̀ pé òun náà ti lọ mọ́kà àwọn lẹ́rìí tẹ́rìí àwọn sáyìn sáyìn pé wọ́n ti darí mọ́kà nítorí àwọn èèyàn ipe kí wọ́n lè ba ọmọ pò òun náà lálàájì látijọ́ ìyálé òun ti lọ òun náà ń sáré ẹ kóun náà lọ kóun sọ fún pé àwọn náà gàràfà kó lè ba ma fa aláàjì sínú orúkọ tèmi náà torí àwọn aláàjì àwọn tán bá jẹ́ aláàjì aláàjì wọn máa ń lápọ́nlé láwùjọ àbí ká lọ nítorí pé wọn náà má ka da pọ̀ baba débẹ̀ èsì ojú ọ̀nà da àmọ́ mu mi àmọ́ jẹun nǹkan dáadáa àbí torí pé mo fẹ́ mọ̀lú lọ tourism wípé a, àti lọ London àti lọ America, ó yẹ ká dé mọ́kànnà bọ́ọ̀ lọ fún ipò ọ̀fẹ́ lè ṣàbẹ̀wò maka ọ̀fẹ́ wojú títì ibẹ̀ àti náà bẹ̀ ọ́ wá síkò mí lọ́ni kèé ṣe pé àsìkò hajj ló fi sí bá a bá ń lọ maka àmọ́ lọ́n torí ọlọ́ni tó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tí wọ́n bá gbé wọn ní airport bóyá wọ́n ní delay bóyá plane delay wọn àbí wọ́n ní ṣùkan nínú àwọn nǹkan tí ń dìyàn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn fẹ́ padà lé má wọ́n lọ́tún lálẹ́ lọ padà àti wálé òwà nira yóò ní wọ́n máa fòun sí yẹ̀yẹ́ onítọ̀ òun sì ń torí àwọn èèyàn ní fi ń lọ́mọ́ka ni àbí ń lọ́mọ́ka torí àwọn torí ọlọ́run ọba Allah hajj yìí àtún àníyàn wa ṣe ká tó jáde lé nítorí tọ́lọ́run ọba ni a nílò hajj nítorí fáàrí ipe àwa náà dà láàjì ẹ mọ̀ ráwọn èèyàn tí wọ́n máa béèrè pé àá ṣe ẹ̀yin náà ṣe lọ́mọ́ka ara mi pẹ́ lọ́mọ́ka lára yín kò nídìí kó rí nítorí pé kìí ṣe torí rẹ nítorí Allah ni mọ̀jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ni kò jẹ́ torí ọlọ́run má lọ Mákà nítorí nǹkan kan àfi kó jẹ́ nítorí ìjọsìn ẹlẹ́ẹ̀kejì mọ́jẹ́mọ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́n fi gba hajj rẹ aṣáàtú thani al-iqtida'u rasul bá anabi ti ṣe hajj gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kò ṣe tiẹ̀ náà nítorí pé hajj oríṣiríṣi ló wà ní Mákà àwọn àfẹ́ oríṣiríṣi náà wọ́n sì ń kó yín lọ ẹ̀rọ àfọ̀n wákà wákà ni wọ́n máa dá títí tẹ́ fi parí iṣẹ́ ni wọ́n máa sọ fún yín pé bẹ́ẹ̀ bá sún mi ná kò sẹ́sẹ̀ ń bẹ̀ sún náà wọ́n pè é nígbà téèyàn wá ní òun ọ̀yọ́ súnà kúrò nínú hajj ẹ dákun ló dúkù jama ẹ̀yin tẹ́ bá lọ hajj ẹ̀ máa dìídì bẹ́ẹ̀ lọ ni pé kọ́lọ́ máa jẹ ha sọ́wọ́ àwọn fèsù tí wọ́n máa pe ọ̀ràn yàn fún yín ní mustahabu tí wọ́n máa pe mustahabu fún yín lọ́ràn yàn hajj tẹ́ ṣe yìí yóò níbàámu pẹ̀lú bá anábì ṣe ṣe bẹ́ẹ̀ bá ṣe hajj tara tiẹ̀ tí ọ̀lọ́bi tó yẹ kó lọ tí òṣèlú yẹ kó ṣe àwọn àǹfààní ọkàn lè ṣeré lọ ni o anábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà anabi parí hajj hajj ẹyọ kan náà lànàbì ṣe láyé anabi ò ṣe hajj méjì ẹyọ kan péré náà nígbà tá anabi wá parí hajj yẹn anabi ní gbogbo ẹ̀yin èrò khudhu anni manasikakum sẹ́ẹ̀rí bí mo ṣe ṣe hajj tèmi yìí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe ṣe o ẹni bá lọ lè ṣe mí yàtọ̀ sí ti anabi sàlọ́sàlà ò ṣe yàtọ̀ sí ti anabi ṣe àwọn àlùfáà ni ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run ti sọ pé kul in kuntum tuhibbuna Allaha tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́ fẹ́ kan èmi muhammad ni wọ́n ní kẹ́ ẹ máa tẹ̀lé anabi ní ọ̀ṣíwájú wa ájì wa ọlọ́mọtí àjọ oníbàámu pẹ̀lú tànàbí wa muhammad ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run gbogbo ẹni tó ti ṣe ájì ibi díà àwọn ájì ájì tí ò pé tó ti gbọ́ àgbọ́yẹ̀sìn kó ya dàníyàn kó lọ ájì mi n'itori nítorí pé náà yàn fún wa ní inú wa bí yẹn ayu alhaj wa ayatu alhaja ẹ̀yin ya wa lóbìnrin ẹ̀yin bàbá wa lọ́kùnrin tẹ́ ń lọ mọ́kà lọ́dún ni àwọn àlùfáà ní bóòlù ẹsẹ̀ fẹ́ ṣe hajj yín tó fi níbàámu pẹ̀lú tànàbì nígbà tó jẹ́ pé ẹ̀rá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rá wọn sọ̀hábà wọ́n ní ìtókù náà ni pé kàkà àkọọ́lẹ̀ wọn àkọọ́lẹ̀ lókùtà máa kà bẹ́ẹ̀ bá ti ń dé hajj báyìí láti airport wọ́n ti máa fún yín ní eh, eh, guide to hajj wọ́n máa fún yín láwọn ìwé tí ó gáìdì yín pé bá nẹ́bí ti ṣe ni wọ́n máa mú àwọn àfa wá fún yín pé tó gbogbo ẹ bá wà pé àwọn àfa tí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ hajj fún yín ni ẹ máa tẹ́tí sí wọn especially tí wọ́n bá mú àwọn lárúbáwá wá nígbà míì máa ó lè jẹ́ àwọn àfa tó kó yín lọ náà wọ́n lè jẹ́ onímọ̀ ẹ̀sìn ká máa tẹ́tí sí àwọn ìjọsìn wọn sórí àfa tí bá ti ń pé aládùúgbò kan tá a ṣe tá a ṣe lápapọ̀ tí bá ti ń dá wákà fún yín irú àwọn àfa ló jìnnà sí àwọn yìí ọmọ tí wọ́n ṣe láyé báárà náà wọ́n tọrọ fáá títí tán fi kó nàìjíríà wọ́n tún dé maka náà báárà náà tún wọ́n tún darí náà báárà náà wọ́n tún kọ̀ntínú ní táwọn wá ṣe láyé wọn ò ní ààyè láti kọ́ ọmọ èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn kò yín wọn ni a kò yín lọ etí ìjọba nìkan kò yín lọ fún òun náà ni pé lè máa gáìdì yín lérí àwọn ìmọ̀tẹ́yìn lẹ́ẹ̀mọ̀ rí gbà mí gan mo wọ lọ́dún kan lárúbáwá ó mú yorùbá kan lẹ́yìn ó lóun fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn nípa hajj fáwọn áfíríkà bó ṣe yọ lọ́ọ̀kan àwọn afá àtàwí ti ń wò pé lárúbáwá yìí tún dénú nígbà tí ẹni tó bá mú ẹni tó mú lọ́wọ́ tó fẹ́ ṣàlàyé ni wọ́n sọ fáwọn alálàájì pé tó àfá yìí ni wọ́n fẹ́ ṣàlàyé hajj fún yín wọ́n sì ń sọ fún pé sọ fún léde lárúbáwá tó gbọ́ ipe a máa fà wá láti nàìjíríà ipe ànídìí ẹ̀ nítorí pé àwọn tó dáa padà yìí wọ́n ti máa ń tọ́ fẹ́ sọ àkọ́kọ́ njẹ́ ọ̀kọ́kọ́ sọ ni pé ẹ má sóògùn nítorí tẹ́ ẹ bá ti ń sóògùn ẹ̀ ní ìmánì tẹ́ ẹ bá ti ní ìmánì ẹ̀ ní àjì ẹ má ṣẹbọ ẹ má padà sójú bọ hajj ti ọlọ́wọ́n ọba tànàbíwá Muhammad sallam ó ní ìdíkà kọ àwọn sẹ́mínà tí wọ́n bá ń ṣe tó bá jẹ́ sẹ́mínà àwọn àfa àtọ́lá láàfíà ẹ̀jẹ̀ máa lọ ká máa béèrè béèrè alhamdulilayi àbẹ́yẹn bá ti gbóyìnbó pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá ọ̀rọ̀ rẹ fúyẹ́ kò sí ní tí ó rú lójú tí ní rí béèrè bó yẹ kó o pe àáfàá súnà tó wà nílé ipe tó a ti tún dára àáfàá òwò lọ́kàn o bọ́rọ̀ rẹ bá gbà bẹ́ẹ̀ nítorí pé iṣẹ́ hajj kọjá kọ wàhálà kọ dààmú kọ bọ̀ mọ́ ṣiṣẹ́ gbogbo ntaba ná sí hajj tí ó fi ní tẹ́wọ́ gbà o ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn ẹ̀rí májẹ̀mú méjèèjì yìí kéèyàn mójútó ìkẹta táwọn afọ ọmọ fi ń kun òun náà ni à ń yẹkú nàlẹ́ máàlù halala owó tó mú lọ hajj kó jẹ́ owó oògùn àbówó tí wọ́n bùn ọ́ èyí méjì náà ni máa lọ Mákà ẹni tó ti sẹ́rí owó àtẹni tí wọ́n bùn so oríṣẹ́ tó bá ṣe tó fi lọ hajj tó bá ti jẹ́ pé iṣẹ́ haramu ni mọ́dàrẹ́ láàmú so orí iṣẹ́ tẹ̀yìn bá fi haramu ṣe ọlọ́run ò ní gbà lọ́wọ́ yẹn mọ́jẹ́ nìkan ọ̀tàn ọ́ owó tá a rí látara owó èlé owó tá a rí látara tẹ́tẹ́ owó tá a rí látara ibi àti ń ṣiṣẹ́ tọ́jú pé ọtí wọ́n ń ṣe ń bẹ̀ owó tá a rí tọ́jú pé agbá àwọn èèyàn ni dúkìá òun dúkìá ó sì kójọ kójọ ọlọ́run lọ́mọ́kà wọ́n ní tọ́ba ti ní labbaika Allahumma labbaik ajẹ́ pé wọ́ ọlọ́run wọ́n ní tí wọ́n máa sọ fún wọn ni pé la labbaika wala sa'daika ọlọ́run ọ̀dà olóhùn kọ́dà ibi ọwá yìí kò sóríire ń bẹ̀ fún un hajj èsì ọ̀ràn àyàn fẹ́ni tí ó bá ní owó wọn ò ní kó jẹ gbèsè kó dà wọn ọmọ sí yọnu nínú ilé ọ̀sánwó skul ọ̀sánwó lé ọwọ́ lọ́nlọ́ mọ́kà nítorí pé ìwọ náà gbọ́dọ̀ túláàsì àwọn àǹfààní bí ó ṣe agbára fún ọ ọlọ́run ọba ò ọlá o owó òlu owó tán ní ká fi da títì owó tán ní ká fi gbẹ́ kọ́tà owó tán ní ká fi faná sílu wọn wá ní bó ṣe wà yẹn chairman lọ́ràn lọ́mọ́kà. Lo ẹ ọ̀gá nepa lọ́ran lọ́mọ́ka ẹ ẹ um, kánsẹ́lọ̀ ni èèyàn mẹ́wàá lọ́ran àwa tú owó yìí wò á rí i pé owó oṣù kánsẹ́lọ̀ àti chairman ni nínú owó oṣù yẹn ló ti yọ ten million fẹ́yàn mẹ́wàá àwọn afáàní hajj náà ọlọ́run gbà yóò tún gbà fún chairman náà ipe ọ̀ràn àwọn èèyàn lọ́wọ́ láti sin lọ àmọ́ tá a bá tú owó yìí yẹ̀ wò sẹ́mi pé tó bá dàrú mọ́ wa lọ́wọ́ kò lè dàrú mọ́ lọ́wọ́ tá a bá tú owó yìí tá a gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ àwa rí i pé ah, owó ọ̀nà ni owó ọ̀nà ni eléyìí owó àwọn pẹnṣánìà ni ọlọ́run ò ní gbà o mọ́tàn rẹ̀ nítorí ọlọ́run òṣìṣẹ́ lọ́rọ̀ yẹn fún ọtọ̀ balagbara nídìí bẹ́ẹ̀ owó haram àìfi lọ o chairman kan ní Kwara state ní ọdún mẹ́fà sísìn àbọ̀dún márùn sísìn wallahu alam ọ̀ràn èèyàn one ten one ten ọgọ́rùn-ún kan àtìyàn mẹ́wàá a'udhu billah ọgọ́rùn kan àti èèyàn mẹ́wàá lọ́dọ̀ alọ́hajj ẹ dákun tọ́ àmọ́ bí ó ti rí àmọ́ tó bá jẹ́ pé owó ìlú bá ní wàhálà ni bó bá tarẹ̀ ló ti rán àyàn one oh ten ọmọ kù náà o abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ ń gbà fún àsámọ̀sìn àbí ìtẹ̀yìn ọ̀bá máa kéèyàn má dájọ́ lérí olóṣèlú ẹ sọ́ra fún o. ebi tí ń pa wá yìí jama ebi tí ń pa wá àwọn olóṣèlú lọ́dà alẹ́ o gbogbo àwọn olè tí wọ́n mú káàkiri yìí ọ̀pọ̀ wọn náà ní ràn yẹn lọ o gbogbo tó lè yìí tó lè tó lè yìí àwọn ni wọ́n jọ lè bẹ́ẹ̀ lẹ́yìn kádàrá ọlọ́run abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọ́sá ìtura lẹ́nu ọ̀jàgá wọn ó lè agbára ọlọ́run nígbà tí èèyàn tó lóun ń ṣe pọ́lítíìsì pé pọ́lítíìsì là ń ṣe ò níṣẹ́ mi ah, ọ̀rọ̀ rẹ léwu ayédàkọ jásàlì jẹ́nà àbíkọ gbaná lọ ìdíbà kan méjì náà ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní yá ayọ̀ alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo anfiqu min tayyibati ma kasabtun tẹ́ ẹ bá fẹ́ ná owó sójú ọ̀nà ọlọ́run láti fi sin lọ́run èyí tó dáa nínú iṣẹ́ ogun yín ibẹ̀ ní kẹ́ ẹ ti mú o bọ́lọ̀ ń ṣe sọ́nà mọ́sọ́ yẹn ọlọ́run ibẹ̀ ní kẹ́ ẹ ti mú o ìbádàlá ẹ̀yin ọdúnṣin ọlọ́run lil hajji fawaid ẹ wá rí gbogbo àwọn tá à ń lọ Mákà bá a ṣe lọ Mákà yẹn táwa tí a lówó tá a lọ tá a bá ma pàtàkì a sì ma jowú yín a ma ẹ ń fi yín a ma dárò ara wa pé a àwọn èèyàn wọn lọ lè ṣe yi yìí nítorí pé èèyàn ò ní wọ mọ́kà àfi kó délé ríire ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa àwọn àǹfààní tó wà fún hajj pọ̀ àǹfààní yẹn pọ̀ tó di pé kọ́dà a lè tán a ha nínú àwọn àǹfààní tó wà hajj ọlọ́run náà lọ sọ bẹ́ẹ̀ nu Quran ọlọ́run ni wà á dín fi nà síbi hajj ìwọ Ibrahim ọ̀yà announce fáwọn èèyàn pé kí wọ́n máa bọ̀ wá wo ilé mi ọlọ́run kí wọ́n wá bí mi ọlọ́run lálejò yá àtú kàrìjàlá tọ́ba ti sọ bẹ́ẹ̀ ó ra àwọn èèyàn tí wọ́n sì máa wá pẹ̀lú ntọ́ sọ̀hún àṣẹ mi ọlọ́run ni wọ́n máa wá lẹ́ni tí ń fẹsẹ̀ rìn sheikh wa nínú àwọn àlùfáà wa Sa'id ibn Musfir Qahtani nígbà tí ń gbọ́ ọ̀rọ̀ wọn lérí àyà yìí wọ́n ní afidhahullahu ta'ala wọ́n ní nígbà níjọ́hun tí ò tí ì sí àwọn nǹkan gùn ẹsẹ̀ làwọn èèyàn fi ń rìn wá mọ́kà wọ́n wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wí yìí tí wọ́n bá ń lọ mọ́kà ẹlòmíì tí ń bá ń lọ ẹranko burúkú kan ó sì yọ sí yóò sì gbèjẹ tẹlẹmi bá ń bọ̀ kìnìún ó sì yọ sí yóò sì gbèjẹ àbíkọ́ sọ di ẹlẹ́sẹ̀ kan àbí alápá kan lọ́lé níbẹ̀ ni wọ́n tọ́jú pé yóò rìn yóò rìn ibi tó sinmi sínà yóò sì kú síbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n tọ́jú pé gbogbo ẹrù tó lòun fẹ́ fi lọ́mọ́ kà pátá tó wà lọ́wọ́ ẹ̀ ó lè ọkàn yọ sí jìgà yóò gba gbogbo owó ọwọ́ rẹ̀ tó ń jẹ rẹ̀ yóò sì ní àlọ́mọ́kà àdèmọ́kà yóò wá bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ máa ṣòwò lójú ọ̀nà títí tó fi dé bí wọ́n ti ń darí bọ̀ jàmá ẹ̀mí rẹ̀ ò balẹ̀ síbẹ̀síbẹ̀ ni wọ́n máa wà wọ́n sì ó kàn ní nǹkan gúngùn ni ó lè jẹ́ rànkúnmí ó lè jẹ́ ẹṣin ó lè jẹ́ gbogbo ohun tí àwọn òyìnbó ń ṣe nísìn èyí tá a rí àti èyí tá a ti rí àti èyí tí ń bọ̀ ọlọ́ni àwọn yóò máa fly wọ́n máa gun nǹkan wọ́n máa gbé wá sí hajj yàtí nami kúlẹ̀ fàjìn amik láti kọ̀rọ̀kọ̀rọ̀ ayé ni wọ́n ti máa wà kò sẹ́nìkan tí ó jẹ́ mùsùlùmí gidi tí ò ní máa gbẹ̀ngbẹ́ maka ayatu alhaj ayatu alhaja wa ayu alhaj ẹ̀yọ́ màá yá mi tẹ́ ẹ ń lọ lọ́dún nìí èyí tí ó dáa jù fún yín òun náà ni pé kẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́ ẹ dákun torí tọ́lọ́run ọba àwọn àǹfààní yìí kẹ́ mọ́jọ́ fò yín ro lilhajj manafi'un ukhrawiyya wọn lákọ̀ọ́kọ́ àǹfààní èyí tó ga jù ní àǹfààní tẹ́ rí òun náà làǹfààní tẹ́ lọ lè bá lọ́rùn ṣẹ́ra àǹfààní tayé náà wà òun tẹ́tìbá ukhrawiyya akànfọ̀hún ṣe nìní àwọn àǹfààní nítorí pé ilé ayé tá à ń gbé yìí ilé ayé tó ṣúọ ni àmọ́ ọ̀run ṣúọ láti lọ ilé ayé tá à ń gbé ilé ayé zá ìlà yóò padà bọ́mọ wa lọ́wọ́ àbí káwa náà bọ́mọ lọ́wọ́ amal ahira bakiya àmọ́ àlàáhìrà ọ̀run tá à ń lọ wọ́n ní ìyẹn tiẹ̀ wọ́n ṣẹ́kù ń gbére kò lọ́dún àkàmọ́ bẹ́ẹ̀ gbére ni wọ́n nínú àwọn àǹfààní táàrí nínú hajj fẹ́ni tó bá rọ́jú lọ nítorí pé owó hajj wọ́n lọ́dún ní owó tó kéré jù one million naira ni owó tó kéré jù àwọn tó bá jẹ́ pé àwọn tún aládàá-ńlá one point five two million ó ní two point five wà ọ̀rẹ́ mi kan mo béèrè lọ́wọ́ ẹ̀ pé bóun ni hajj ti yín lọ́dún ní ah, ó ní sẹ́ mọ̀ pé àwọn yẹn ńláńlá làwọn máa kó lọ́ńtà wọn two point five ní o àmọ́ àwọn yìí nì ibi wọn bá kó wọn sí wọn máa wo kàábà lọ́ọ̀kan báyìí ọlọ́mọṣà fún wa lówó tá a fi sin lọ́ọ̀ ó wá ní owó lọ́wọ́ ó wá ń lọ picnic ó ń lọ London l'Amẹ́ríkà ó ń lè tí omi ó ń lè wo òhò àwọn èbó ọlọ́ọ̀lẹ́ dáràn kọ́ràn ó ń kọ́ ọmọ ọlọ́bìyàn ti ń jó mọ́kà ń bẹ́ẹ̀ lẹ́tọ́ lọ ọ̀hún sékìní ọ̀lọ́ àǹfààní wa mọ́kà láǹfààní tọ́pọ̀ alákọ̀ọ́kọ́ al-usul ala taqwallah wọ́n ní tọ́lọ́mọba fẹ́ lóyàn tọ́lọ́mọba fẹ́ sànúyàn tẹ́yìn bá lọ mọ́kà tọ́ba jẹ́ pòkì tẹ́lẹ̀ yóò sì dolùbẹ̀rù ọlọ́run tó bá jẹ́ pé torí ìbẹ̀rù ọlọ́run lèyàn fi lọ mọ́kà wọn ló tó nítorí pé gbogbo mọ̀sọ́ọ̀lì dúnìá wal àkhírà ìgbádùn ayé àtọ̀run a ìbẹ̀rù ọlọ́run bóyá bá wá ná two point five lérí kó lè bẹ̀rù ọlọ́run wọn ní kò tí ì náwó púpọ̀ jù nítorí pé bàbá bẹ̀rù ọlọ́run ayé rẹ̀ ò lè lójútu bàbá bẹ̀rù ọlọ́run sàárè ò lè da tó bá bẹ̀rù ọlọ́run àlìkàmù ò ba lèyàn fi ń ṣe dáadáa lèyàn fi ń jẹ́yàn rè wọn ní kò síbi yóò ṣe yẹ̀yàkuyà tó tó bá lọ́mọ́ká ẹlẹ́ẹ̀kejì àtàkọ́rọ̀bù ilallahi bil amali wal ibadati bil ujuri al mudha'afa wọ́n ní gbogbo àwa tá a bá lọ mọ́kà á súnmọ́ ọlọ́run ọba ju àwa tá a lówó tá a lọ́lọ́ bó o láti súnmọ́ ọlọ́run pẹ̀lú àwọn iṣẹ́ tá ṣe ń bẹ̀ ládàá tó máa wá fún wa especially irun tá a bá kí ní mọ́ṣáláṣí kaaba àbẹ́yìí tá a kí mọ́ṣáláṣí ànábì wọ́n ní ládàá rẹ̀ ọ̀pọ̀ ìrun e, e, e, téèyàn kí ní mọ́sálásí mi lọ nígbà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún òrun ní mọ́sálásí mi yóò ṣe déédéé ìrun wákàtí ẹyọ kan téèyàn kí ní mọ́sálásí ànábì one thousand ẹ dákun sẹ́ni tí ọlọ́mọkàlẹ̀ rí àǹfààní ẹ̀ ànábì ní fíìmà síwá ilẹ̀ masjidul haram ànábì ní àfi mọ́sálásí kàábà nìkan haram òun ni ládé àti ẹ̀tún pọ̀ ju mọ́sálásí tèmi lọ anabi ni wa salatun fil masjidil haram ìkírun ní masalasi kaaba ní haram afdalu min mi'ati alifi salatin fi ma siwa anabi ni ó ṣe déédéé irun ọgọ́rùn lọ́nà ẹgbẹ̀rún tíyẹn bá kí masalasi mi one hundred thousand ó wá lóṣù kamaka ó kí zuri ó one hundred thousand ó kí zuri asiri magrib lójúmọ́ jama lójúmọ́ five hundred thousand ó wá lóṣù kan ó bá jẹ́ yìí nǹkan lórí ṣe láyé tó fi jáde láyé sóò ní báǹkan ní fáìlẹ̀ ó wá lówó lọ ó sọ pé maka kọ̀ọ̀kan kí ló kàn kí ló kàn jama ọlọ́run mọ́sẹ̀ mi ní aláàjì tí ò ní rí ibi dé sí ó ní gbàgbà kọ́ parí ilé. jàmá mùsùlùmí sọrọ nu ilé tó kọ́ tó ọmọ búwọ̀ ló lò ilé tó kọ́ tí ò sùọ́ madamu kalona akérèdọ́lù bí jaba ó sì wá kí àwọn ọparí ilé ẹ̀ tán ó sì wá níjọ́ Sunday ó wá fi kọ́kọ́rọ́ sẹ́nu ọ̀nà ọtẹrọ́gì gbogbo nǹkan lọ parí síbẹ̀ ó là ń kó bọ̀ níjọ́ Sunday tí ń bọ̀ o níjọ́ Tuesday ni wọ́n gbòkú rẹ̀ wá ẹ níjọ́ Tuesday jama àzọkùjọ́ mẹ́ta báyé òun ṣe rí nu jama má jẹ́ ẹ̀tàn ṣètọ́ má jẹ́ ọ̀tàn jẹ láàdá yìí kò sẹ́ni tí ó rí àfẹ́ni tó bá lọ mọ́kà owó nípọ̀ wàhálà ń pọ̀ ọlọ́run náà gbọ́dọ̀ compensate wọn gbogbo àwa tá a lọ ọlọ́mọdé àrídàmú o kọ́lá rasulillah sallallahu alayhi sallam àwọn àlùfáà ẹ̀sìn wọ́n ní nínú àwọn àǹfààní tí ẹni tó bá lọ mọ́kà ó jẹ al-itku minan free àwọn èèyàn ipe ah, lẹ́ni o erí ipò ìlú ọyá ẹ mú àwọn báyìí jáde kó lẹ́wọ̀n wọ́n máa ń ṣe láwọn ilẹ̀ lárúbáwá dáadáa ipe àwọn tó jẹ́ pé wọn ò pààyàn bóyá wọ́n sàn àwọn kan kó bá wọn ní àbáwọn náà kó bára wọn ẹ̀yọ wọn kó lẹ́wọ̀n báwọn ọba àlùkò kan ṣe máa ń ní wọn lọ́lọ́nà níjọ tiẹ̀ níjọ àràfà sí ni jama o lè wá wà lára àfà ń lù rẹ̀ lọ́mọ́ka anabi ni yóò kunná kúrò lọ́rùn àwọn èèyàn láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò kan àmọ́ kò séyìí tó tó ìjọ min yawmi àràfà kò séyìí tó tójú àràfà ọlọ́wọ́ kan wò báyìí náà ni pé tọ́ àwọn èèyàn ni wọ́n wáyìí láti eréṣiṣi ìlú ẹ̀yin màláìka oṣù idukom èyí ń fi yín jẹ́rìí á ní kọ̀dí gàfárìtù làhùn gbogbo àwọn tí ń wò yìí èmi ọlọ́run ti fẹ́rí jẹ wọ́n ti kú ọlọ́mọ nálẹ́ ni wọ́n ti dọ́mọ àlìjáná náà níjọ́ àràfà yẹn lọ́lọ́run ó pìkì àwọn èèyàn jàmá tó jẹ́ pé o fẹ́ lọ lè pàdé ọlọ́run lókè àràfà ọba tó lè rí ti ń rí ọ lọ́wọ́ àtòrí ẹ̀ lọ́mọ́ká ó tú ọ nígbà wọn lò ní wọná má wọn náà ti yọ ọkọ rẹ kó náà wọn jẹ́ wọná jàmá mùsùlùmí kí ló tún wá kù fún ọmọ bí yẹn bá ti wọná ẹ̀ bọ́ ní ọwọ́ jàmá àlìjẹ́nà ni gbogbo wàhálà tá à ń ṣe yí ebi ká má bàa wọná náà ọlọ́run ó ṣàforíjì fẹ́ni tó lọ́mọ́ká anabi laamalẹ ni anabi ni man hajja ẹni bá ṣe hajj falam yarifut tí o máa sọ̀rọ̀ alifansalọn ọ̀rọ̀ abẹ́ kẹ máa sọ̀rọ̀ kọ̀rọ̀ kò sì ṣe sindalọn walam yafsuk kò sì wùwà ẹ̀ṣẹ̀ bí à ń gbé kókè lọ àwọn ìwà ẹ̀ṣẹ̀ bí à ń kó ọtí dání bí à ń kó ẹbu ẹbu gbẹrẹ àwọn èèyàn tó ń kó ẹbu lọ Mákà kọlọmọ ṣèwálé lérí ibu ọ̀kan náà àwọn ṣéwù dọ̀là nìyẹn ó sì ń sọ fọ́kàn náà àwọn olówó tí ń bá ṣe ó ní alájí ẹ wá ká ṣe nǹkan fún yín o ó ní tá a sá sí yín lá o ó sì ní tẹ́ jẹ́ kẹ́ lọ mọ́kà o torí bẹ́ẹ̀ bá dé mọ́kà <laughs> mọ́kà kọjá pé mo fẹ́ sáré wọlé o àwọn èèyàn sáré wọlé lọ́hùn àti táwọn àtinúlé wọn la ilaha illallah ṣẹ́rí pé àdánwò pọ̀ sáré wọlé náà lọ́ba adébíadé yìí àyè sáré padà mọ́ òde bọ́sì tọ̀bù tó wá padà wálé àní kí ló dé ọlọ́fẹ́ mú kínní nìní kí ló fẹ́ mú ta lọ́sọ òde bọ́sì jama Allah láti bọ́sì tọ̀bù délé ta lọ́sọ Allah sáà láwọn ò lè sọ débi tán lọ. ẹ bọ làwọn pati lọ́hùn tọrọ wọn fi lójú tù jama ẹni yìí kọ́ wá ṣẹ bọ rọ́jà àkàmà wàládàtú ummuhu wọ́n ní yóò darí padà sílùú rẹ̀ bí ìgbà tó jẹ́ pé ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí tí ò lẹ́sẹ̀ lọ́hùn ọ̀kan náà àwọn wa wọ́n ní wàlláhì lábẹ́ àdìsí àwọn ń gbọ́ yé pé ẹni tó darí maka gan ọlá tiẹ̀ tún ju tiẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bí lọ nítorí pé ẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ bí òun ò lẹ́sẹ̀ lọ́rùn ni kò sì ní dáadáa nínú fáìlì ẹ̀ ẹ̀rá aláàjì kò ṣẹ̀ṣẹ̀ lọ́rùn tiẹ̀ mọ́ dáadáa sì wà nínú fáìlì tiẹ̀ èèyàn dé airport ní kẹjà gbogbo fáìlì rẹ̀ wọ́n sì pèsè rẹ̀ ó dẹ̀ funfun báláwo bọ́ba náyà ní hundred million kódà kéèyàn má lọ téèyàn bá lówó ẹ̀ nítorí kí ni ìdè tí ń dè wá táyé kálukú fúri bó ṣe rí ẹ̀ṣẹ̀ ni ìyà sàárè ẹ̀ṣẹ̀ ni níjọ́ àlìkìyàmọ̀ àwọn tí wọ́n ó dè náà torí ẹ̀ṣẹ̀ ni kọ́lọ́mọ́sà ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀rí inú àǹfààní tó wà fún ẹni tó bá lọ fún hajj òun náà ni pé yusaidu ala tauba bada rujo ọlọ́mọ lóun sábàbí àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́mọba ti parí kádàrà rẹ̀ lélẹ́rí ní pé téèyàn bá darí mọ́kà èyàn ó tù ú bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣe èyàn ò ní ṣe kíni èyàn ò ní ṣe é má olóṣù kan mọ́kà owó tó lóò lè mọ́ bóbi lásìpọ̀ láàrin ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin olóṣù kan ọ̀rẹ́ nìkankan owó kàràkàrà kò sí club tó ti mutí owó kàràkàrà kò sí ilé ọtí kò sí ilé tẹ́tẹ́ kò sí ilé jó gbogbo àwọn kaba ìrí ẹ̀ṣẹ̀ burúkú tí ń bá ti wájẹ́ lélédè wa kò rí kan lọ́hùn lẹ́yìn kó jí kó ṣàdúrà kó kírun kó jẹun kó sùn ọwọ́ àlòsùn kan bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́mọ ńlò sábàbí fẹ́ lómi tó pè á á èmi tí mo fẹ́ ṣẹlẹ̀ fóṣù kan tí ì kú tí ì bá ṣe má náà kò sí tí ó ṣe mi yóò sì dé báyẹn ni ah alhamdulilah níjọ nìyẹn alájí ò ti ṣe bẹ́ẹ̀ mọ́ tí ì bá fẹ́ yí padà àwọn ní má kà ní kọlọ̀ torí ó rí ní tí ó dẹrù bọ́ lọ́hùn kò sí ìrun tẹ́ẹ̀kì tí wọ́n ní kírun sókù la tẹ́ẹ̀jọ́ wa ń kí bẹ́ẹ̀ lóṣù kan ẹ̀hẹ́n bó ló ṣe wá délé tó ní ọmọ àwa yàgbà ọlọ́ni tó ṣe mọ̀ pé wọ́n náà kú nínú àwọn àǹfààní tó fún hajj ẹ̀rọ màyá mi òun náà ni siyadatul iman wal ibada wọn ní imani yóò lékún téèyàn bá dé látara ìjọsìn téèyàn ń ṣe lọ́hùn ó ti tara bẹ̀sìn lóṣù kan bọ́ ọ bá délé kí ni ó ti mọ́ ọ la bílí ayé yóò ṣe balance nìyẹn ìmánì yóò lékún àtijọ́ sí yẹn nínú àǹfààní tó wà ń bẹ sábàbù risk wọn ni ọlọ́wọ́n bá Allah nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ téèyàn bá lè lọ Mọ́kà ọlọ́wọ́n ọba ó gbé ìsẹ̀mí rẹ̀ jíjẹ múmu rẹ̀ níná lílo rẹ̀ arísìkì rẹ̀ ọlọ́wọ́n ọba ó bùkún ìtumọ̀ ẹni pé ọlọ́wọ́n ọba ó fàlùbáríkà sí iṣẹ́ rẹ̀ ọlọ́wọ́n ọba ó wàá di olówó olówó tá wá wí yìí yóò máa bẹ lábẹ́ àwọn kan náà ni o àwọn kan ó sì máa bẹ lábẹ́ ẹ̀ àmọ́ ó rí i pé alibarika wọnú jíjẹ mímu rẹ anabi ní tabi'u bayna alhajj wal umra ẹ máa lọ hajj ẹ máa lọ umra fa innahuma yanfiyani alfaqra wa dhunub bí ṣe ń pa ẹ̀ṣẹ̀ rẹ nínú ayé yẹn bẹ́ẹ̀ náà ni máa ń pa òṣì ni máa ń pa òṣì rẹ nínú ayé yẹn. nínú àwọn àǹfààní táyé nìyẹn jama nínú àwọn àǹfààní táyé al-intifa' bis-sadaqat mutanawwi'a wọ́n ní gbogbo wa náà là á ṣe sàárà maka ó gbọ́dọ̀ mọ́ ṣe sàárà nítorí pé bó olùṣọ́ra àwọn lárúbáwá náà sí pẹ̀lú sàárà wọn wọ́n ní sàárà ṣíṣe yìí yóò di àṣàyàn téèyàn máa ṣe nítorí maka náà lèyìn ó ti mọ̀ bá ṣe ń ṣe sàárà bẹ́ẹ̀ bá lọ maka tí ọba máa sàárà ṣe lẹ́yìn ìgbà tó darí dé ọlọ́run ò lóore pẹ̀lú ẹ̀ ẹran tí gbogbo wa pàjá mọ́ kálukú náà pọ̀ ẹran kọ̀ọ̀kan èèyàn five million wà lọ hajj ẹran five million wà ń bẹ̀ ọ wà ń lẹ̀ tọ ṣe kálukú lè jẹ ẹnà kọ̀ọ̀kan tán ọ̀jẹ̀ díẹ̀ náà ni ó fi yókù ṣe sàárà àwọn tálíkà Mákà Mádínà wọ́n ní wọ́n máa gbádùn ni àǹfààní ńlá ni fún wọn ìwọ tó wá ṣe sàárà náà àǹfààní ńlá ni fún wọn náà torí èèyàn ò ní ṣe sàárà àfikọ́ làwọn bá kó mi omi kúrò lójú tẹ̀yàn náà sàárà máa ń dínà aburú ni ìsì máa ń sínà òrè wọ́n ní gbogbo ẹran yìí tẹ́ bá wá jẹ́ jẹ́ èyí tó bá kù tẹ́ lè jẹ tán ìjọba Saudi ò ní dànù wọ́n wá gbé lọ kọ́ńpìnì wọ́n wá ṣe é sínú agolo pẹ̀lú òróró wọ́n fi wọ́n pírísàfù ẹ̀ tí ò ní bàjẹ́ wọ́n wà máa sẹ́ndì ẹ̀ sí gbogbo àwọn ìlú tó gún jà àwọn ìlú táwọn tọ́jẹ́ pé ẹ̀kan làwọn ń jẹran lọ́dún gbogbo àwọn ìlú tó gún jà wọn ó lè jẹ́ ìlú mùsùlùmí ó sì lè jẹ́ ìlú kèfèrí àǹfààní yìí jàmá nínú hajj lọ́wọ́ ẹ mọ̀ rí àwọn lárúbáwá bí wọ́n ṣe ń tọrẹ kọ̀ mọ́ rí o yóò sì sálámà sí ọ yóò sì kó ó sì wọ́wọ́ rẹ ó sì bọ̀wọ́ ń bẹ̀ lárúbáwá lọ lè fi tírélà yóò lè fi gbé juice wá láti company àti wàrà tútù yóò sì máa ha fún àwọn èèyàn nítorí tọ́lọ́hún ní tí ń sọ fún wọn ni pé ẹ̀yin náà ṣe sàárà kó dáa fún yín téèyàn bá ṣe sàárà yìí máa ń dáa fún yàn nínú àwọn àǹfààní tààrí ní hajj kọ́lọ́mọ́sá sí rọrùn fún wa abẹ́lẹ́ Allah gbogbo àwọn tí yóò lọ ọlọ́mọ yẹ wọ́n sá o gbogbo ohun tí yóò bá wọn tí wọ́n fi ní àwọn ah, òde lọ́mọ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wọn mọ́ bá wa lọ náà ọlọ́run kọ́mọ́sá fún wọn náà ní sí àṣepé mọ́ wàá pa wọ́n sọ wọn ọlọ́run mọ́sà mú wọn wálé fún wa mọ́jú wọn bá sàárẹ̀ àwa náà lé fastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah summa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in ibadallah wa min fawaidil hajj wọ́n ní nínú àwọn àǹfààní tí a hajj fawaidu ilmiya ó ní pé gbogbo wa tá a bá lọ tá a bá farabalẹ̀ àwọn tí ò yé wa nínú ẹ̀sìn ká tó kù nílùú wa á rí òkodoro rẹ̀ lọ́hùn sórí gbogbo táwọn afáàyàn bá ń ṣe ńlẹ̀ yorùbá ń bí tẹ́ ń pè lẹ́sìn tẹ́ ẹ̀ bá ti rí lọ́hùn bẹ́ẹ̀ bá ti délé ẹ má ṣe mọ́ o olóṣù kan mọ́kà ó rí tìjàníyà ó rí kàdìríyà tìjàníyà lásọ kàdìríyà onílù gbangana gbangana gbangana gbangana ọgbọ tó fi kú maka bọ́ ọba ti darí délé kẹ́nìkan mọ́ tún ṣe wá sí fún ọmọ tó fi kú mẹ́ nítorí pé tí ọba ti jẹ́sìn lọ́hùn kò lè jẹ́sìn bí ẹ̀sìn tá à ń ṣe ń bí ọ̀hún ni wọ́n ti máa mú wa kùránì tá à ń kà ní àwọn bàbá wa wọ́n lè gbà wá lọ́hùn ni jésù kan ní jésù méjì jésù mẹ́ta mọ̀ pé à ẹ̀sìn táwọn ará maka ni o àwọn ṣé wà wọn náà lórí ní ọ̀nà kan tí táwọn náà fi ń ṣẹ̀sìn òun làwọn ń tẹ̀lé o má tan rẹ o tí wọ́n bá ti sèkọ́ ọmọ tán mọ́kà ọgbọ́n tí làdáni yọ dákẹ́ àwọn jàmọ́ náà dákẹ́ ìmáàmù ọmọ sọ pé ẹdó déédéé tí wọ́n bá sèkọ́ ọmọ tán lẹ̀ yorùbá kí là máa ń gbọ́ láìlà ìlàlá muhammadu rasulullah sallallahu alaihi wasallam ò ní gbọ́ ọlọ́run lẹ́yìn kọ́mà gbogbo ọ̀ dákẹ́ sí ni kó dákẹ́ sí yẹn súnà nìyẹn bá a nàbẹ̀ ṣe kìnìyẹn yorùbá mi ó ti wí tán àwọn alárúbọ kàmá wo ni tá ń bẹ̀ ẹlẹ́jọ́ ń sìn nítorí kò sí lára ẹ̀ àwọn apariwo fátítí gbogbo mọ́sálásí lẹ́ni lẹ́yìn kọ́ mọ̀ báyìí la ilaha illallah muhammadu rasulullah eríṣiríṣi wa ni kálukú wa ń wí. imam ní maka nígbà tí ó ní allahu akbaru nígbà tó sọ allahu akbaru yẹn tán kó tó bẹ̀rẹ̀ sí kasúrà jákè ọ̀làdúrà kan tó wà ní súnà tá a máa ń ṣe imam wa ń ṣe àdúrà yìí ń ṣàdúrà yẹn lọ nígbà wọn wá kírun tán ó ṣe àdúrà yẹn tán wọn kírun tán ọ̀kan náà àwọn baba alẹ́ yorùbá ń wá ń bi àwọn afa àti wọn kó wọn lọ yìí pé ìmáàmù dákẹ́ sí i lẹ́yìn Allahu akbar lẹ́yìn ìgbà tó dákẹ́ sí i wọ́n ṣe wá sí alhamdulillahi rabbil alamin sọ́gbàgbé fatia ni bí sọ́gbàgbé fatia afa ni kò gbàgbé fatia subhanaka allahumma wa bihamdi wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghairuka n tó wí nìyẹn n tá a máa ń wí tí wọ́n bá ti ṣàláwọ̀ àkùbárù nìyẹn àwa àti imam kó tó di pé yọ bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin ìjẹ́ wọ́n kọ́ yín rí ní jòkó sunday tẹ́ lọ bọ́ bá ti ń lọ jòkó àṣàlátú ọmọ lùsìn jojoojúmọ́ ni àmọ́ òní máa ó dìgbẹ̀yìn ayé rẹ̀ tọ́ bá ti wọ́n lọ hálùkọ́ àwọn àfa sunna ẹni wẹ̀ tí wọ́n bá wà jojoojúmọ́ lọ́mọdé fẹ́lẹ̀ nínú mà àti nínú àgbọ́yẹ̀sìn rẹ̀ kí gbogbo adásàlá túlẹ̀ kán lè sọ́ra wọn àtòní sátọ̀dé àtòní sànńdé ẹ challenge wọn ẹni kan kọ́ yín lẹ́sìn bí wọ́n ti láwọn ọ̀rá yìí láti kọ́ yín lẹ́sìn ẹ kún bẹ́ẹ̀ what are you doing there ayé rẹ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sì ń tan wọ́n ń tan wọ́n ń gbowó dọ́wọ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wọn ò wá sàlàyé bó ṣe bọ́lọ̀ pàdé èyí tó yẹ kọ́ ọmọ nínú ẹ̀sìn ọmọ ní maka yìí ló ti rí pé ah ẹ̀yin baba a ti rẹ́sìn nítorí tí ó bá jẹ́sìn lọ́hùn kò lè jẹ́sìn bí àwọn ni a sọ ẹ̀sìn kalẹ̀ nílùú wọn àwọn sì gbẹ́sìn yéjà wa lọ kọ́lọ́ mọ́ ba ẹ̀sìn wa jẹ́ o nínú àǹfààní tá a rí maka òun náà ni pé àdúrà gbà ẹ̀yọ́ màyá mi àdúrà ó ṣe kí ni àdúrà ó máa gbà sẹ́ẹ̀rí gbogbo ààyè ní maka pátá làdúrà ti ń gbà anabi ní alhujjaj wal gbogbo àwọn táwọn wá sí hajj àwọn alálàájì àtàwọn ni wọ́n múra wọ́fùdùlà àlejò ọlọ́run ni wọ́n o ìndà àwọ̀ àjábà wọn tí wọ́n bá pe ọlọ́run mọ́ka ọlọ́run wọ́n dà wọn lóhùn fàyínì faruhu tí wọ́n bá wà forí lérí ẹ̀ṣẹ̀ wọn gáfàrà làhùn ọlọ́run wọn fèrè jì wọn especially ndó àràfà àbí multazam gẹ́gẹ́ bí àwọn sálàfù sísọ lọ àwọn sálàfù sísọ iná ń pè ní multazam multazam ni láàrin igun tá a ti máa ń bẹ̀rẹ̀ tawaf ibi tí hajar al-aswad wà láàrin igun yẹn sí ibi kaaba wọn lànà bí ma ń ṣàdúrà ń bẹ àwọn sọ̀hábà àtàwọn sálàf wọn làwọn rí pé bí ma ṣàdúrà ń bẹ ọlọ́wọ́n gbàdúrà yẹn igun láàrin igun sí ojú ọ̀nà abẹ́lẹ́ nǹkan wọn ṣàfihàn àsìkò ń gẹ́ àwọn afọ àwa ni tọ́ba ti di pé crowd wà ń bẹ ìdì funfun fún wà ń bẹ mọ́ parẹ́ o mọ́ sì ṣẹlẹ̀ léṣe o anywhere tọ́ba ti wà ọlọ́wọ́n gbàdúrà rẹ̀ lẹ́yìn náà àǹfààní táàrí ni pé bẹ́ẹ̀ yẹn bá lọ hajj tẹ́ẹ̀ bá ń bọ̀ láti àràfá tẹ́ńlọ́lẹ̀ ju oko bẹ́ẹ̀ bá wo ẹ̀yìn èyàn ò rí àwọn èèyàn tí wọ́n dà gẹ́gẹ́ bí wà tí wọ́n bá da àgbàdo sílẹ̀ wọ́n ní kéèyàn fi eléyìí náà kó fẹ́ràn ti pé aláwọ̀ kò wá jọ̀ǹdọ̀ àlìkéyàmà èyàn ò lè tẹramẹ́sìn èyàn ò lè túbà èyí tó wá ga jù ń òun náà ní alijanna anabi wa sallam anabi ní alhajjul ẹni bá ṣe tó dáa laysa lahu jazaa'un illa alijanna kò sí tọ́lọ́wọ́n fi compensate ẹ̀ àfi kó jù sáàlì janna ibadallah ẹ̀yàn orísun ọlọ́run aleikum bi adá ilẹ̀ hajj kọ́bùlà fawati awani gbogbo àwa tọ́lọ́wọ́n bá ti fún ní agbára mọ́tò tún rò mọ́ wọ àǹfààní tó jẹ nínú ayé rẹ àti nínú ẹ̀sìn ẹ anábìrin ta àjálù ilẹ̀ hajj bó bá ti tẹ̀yìn lọ́wọ́ ẹ máa sáré hajj o ẹ máa sáré hajj o ẹnu wọn bá tó kù yìí táwọn yóò fi lọ Mákà yìí bẹ́ẹ̀ yẹn bá lówó lọ́wọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò sì bá a ti lówó ẹ̀ lọ́wọ́ yóò bá a ẹnu àsìkò díẹ̀ tó kù anabi ni ẹ kájú tó bá ti wà lọ́wọ́ yín tẹ́ ẹ lálàáfíà ara ẹ má dìlé hajj fa inna ahadakum tẹ́lẹ̀ ní kọ̀ọ̀kan yín la yadri ma ya'ridu la ẹ máa tí ó ṣẹlẹ̀ lẹ́yìn owó tẹ́ kú lọ́wọ́ ẹ máa tí ó ṣẹlẹ̀ sí yín nínú àlàáfíà yín ẹ máa tí ó ṣẹlẹ̀ sí yín nínú àkọọ́lẹ̀ èyí tó ṣe tó máa bọ̀ wá sọ́dọ̀ ọlọ́ nítorí bẹ́ẹ̀ nígbà tí ẹ ti máa tí ó ṣẹlẹ̀ yẹn àsìkò tó owó wà yẹn ẹ tètè lọ o àwọn baba yín àtìyá yín tó sì ti kú tẹ bá mọ̀ pé wọn lọ mọ́kà tí wọn lọ hajj bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ lọ on behalf of them ẹ lọ lórúkọ wọn bẹ́ẹ̀ bá ti lọ lórúkọ wọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó bá dé jáde kìámà wọn ó gbé bàbá àtìyá náà dìde lálàájì ni ọ̀kan nínú àwọn obìnrin wọ́n lè bá anabi sọ̀rọ̀ sọ̀làm ó ní anabi ó ní ìyá mi wọ́n fẹ́ lọ hajj àmọ́ ikú bá lógìgì anabi ni ó ti kú ó ní ìyá ti kú ó ní tóun bá ṣe hajj fún un ṣé yóò gbà ládàá hajj un anabi ní na'am hujji anha alẹ́bí ń lọ mọ́kà nísìn ló kọ̀ ọ̀yá ẹ̀ tó o bá ti parí hajj tí gbogbo alálàájì wálé tán wọ́n sì kọ orúkọ ọ̀yá rẹ̀ náà sínú àwọn tó àwọn lè ṣe bẹ́ẹ̀ de seventy years tẹ́nìkan kan ọ̀bẹ̀ ọ́ àwọn yẹn tún ṣe bẹ́ẹ̀ de òkú tó ti kú ó kú ní age of seventy years seventy one years wọ́n tún ṣe bẹ́ẹ̀ de rẹ̀ ọlọ́run sọ ní bẹ́ẹ̀ àwọn kan tó ṣàǹfààní fún kú ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá yẹn ti dàgbà ẹnìkan náà tó lè bá ànábì ó ní bàbá àti tòun ó ní baba àti darúgbó tá a bá yẹn lè gbé lérí ẹṣin tí ó gùn lọ Mákà yóò ṣubú lérí ẹṣin níbi tí ó dàgbà dé ṣé mo lè ṣe hajj fún anabi ni hujj anihu lọ lè ṣe hajj fún n ó sì kọ́kọ́ bàbá náà sínú àwọn tó lọ Mákà abẹnitọ́rẹ̀ tó jẹ́ pé o lè má dàgbà mọ́ rẹ̀ àárẹ̀ yẹ kò lè jẹ́ ọlọ́mọ́ká ó sì lówó lọ́wọ́ kókó bẹ́ẹ̀ nìkan kó bá a lọ májèmú tó kàn wá ń bẹ̀ ni pé ẹni tí ó bá yàn ṣe hajj òun náà gbọdọ tí kọ́kọ́ ṣe fún ara rẹ̀ kó tó bá yàn ṣe ṣubúrúmà ọ̀kan nínú àwọn àgbà olówó ni o wa rán àwọn ma iṣẹ́ rẹ̀ o ni kọ bá wọn ṣe hajj ẹni wá ní labaika ń ṣubúrúmà lẹ́yìn anabi anabi níta ní ń dà níyàn fún ṣubúrúmà yẹn olóhùn ni bóun ṣubúrúmà jẹ ọlọ́gà àwọn ni anabi ní sùwọ́n ti ṣe hajj fúnra rẹ̀ olóhùn ò ti ṣe hajj anabi ní hujja an nafsika thumma hujja an ṣubúrúmà kọ́kọ́ ṣe hajj fúnra rẹ̀ lọ́dún ni tó bá dọdún tí ń bọ̀ kọ́ wá ṣe hajj fún ṣubúrúmà tó ọ̀gá rẹ̀ eléyìí ni òrìlá téèyàn lè ta òbí yàn téèyàn lè fi compensate wàhálà tó ṣe ó ṣe wàhálà tán nígbà tí ọbẹ̀ rẹ̀ jiná lọ́lọ́wọ́ bá ní kọ́ máa bọ̀ nínú ọbẹ̀ tó jiná yẹn ọwọ́ àlọ́mọ́kà fún bẹ́ẹ̀ àwa bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àtàwa àtàwọn òbí wa ọlọ́mọṣà ṣe hajj ní rọrùn fún wa Allahumma balligh hujajana baytal atik wo àwọn tí wọ́n lọ lọ́dún ni ọlọ́mọdé wọn parí sójú ọ̀nà ọlọ́mọfà burú ṣe wọn lọ́hùn wa gba lẹ́sìn fún wọn wa ṣe hajj náà ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlá agbára ká ṣàdúrà fáwọn tán wà ní nàìjíríà àwọn tá a bá lọ bóyá láti bí ọ̀sẹ̀ méjì nsìn àwọn yẹn máa gbéra ká ṣàdúrà fún Buhari tábà ti ṣàdúrà fún ẹ ṣàdúrà fáwọn tí wọ́n bá ṣiṣẹ́ kọ́dà bọ̀ bàánà ti ṣàdúrà mí ma ó ti da fún wọn náà a ní di àlàáfíà rẹ̀ a ní di ẹ̀mí rẹ̀ a ní ìtọ́sọ́nà ọlọ́run fún àwa ní àwọn èèyàn rí tí wọ́n bá ṣiṣẹ́ tíyìn bá ti gbà ọ̀rọ̀ kálukú ọmọ rọrùn ọ̀rọ̀ wa ọlọ́mọṣẹ́ jọ rọrùn ọlọ́mọṣẹ́ ìsànú wa فاستغفر الله إنه هو الغفور الرحيم أقم الصلاة الله أكبر